I want to use that opportunity that I, I really like you and I want you to be my wife. ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ipá bá mi lájọṣepọ̀ when I was your age. irú àlákálà òwò rẹ̀ ló ń gangan tó kàtà yìí àpẹẹrẹ ńlá ni o. ní àná yẹn ṣe lè rántí àwọn èèyàn tí ó wà ní báyìí most especially àwọn ọkùnrin. tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ti lálàmù ewu ń bẹ lóko ló ń gẹ́ o àwọn èso méjèèjì tó jáde lára yín àfi kí wọ́n wọnú ìlú yìí lónìí o torí kú ni kì í ṣàrùn. tọmọ aládélé. ọmọdé yìí ayé agbọ́n ó ti tọ́ká nírù mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí wò yìí ejò afàyàfà ìní bá ń fira lọ́wọ́lọ́wọ́. mi ò ń jẹ ẹ̀gbin o mi ò ń jẹ ẹ̀gbin. ọ̀jẹ̀gbin nìyí àbọ̀jẹ̀gbin. ọ̀jẹ̀gbin.